ẹ ǹlẹ́ o ẹ̀yin olólùfẹ́ mi níbi gbogbo tí ẹ ti ń gbọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wá sórí youtube channel wa rèé a rọ̀ yín kẹ́ subscribe sórí youtube wa lónìí nítorí pé a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tí a ti wò tẹ́lẹ̀ rí àti èyí tó ń bọ̀ lọ́nà. ẹ jẹ́ ká mẹ́nu bà fíìmù gọ̀lọ̀ ta ni òṣèré tẹ̀yin nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù gọ̀lọ̀ ẹ fìdáhùn yín sábẹ́ fídíò yìí kí ni ìdí tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí àti wípé kí ni èròǹgbà yín gan-an lórí fíìmù yìí ẹ ti àtẹ̀ránṣẹ́ yín sábẹ́ fídíò yìí. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wá sórí youtube channel wa rèé a rọ̀ yín kẹ́ subscribe sórí youtube wa lónìí nítorí pé a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tí a ti wò tẹ́lẹ̀ rí àti èyí tó ń bọ̀ lọ́nà ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa.